بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد ويا إخوة الإيمان والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أدوكم ولن أبا الشداوة أبا سيدا ببون خلقة تقرارني رب العالمين olúwa gbogbo àgbáláyé ọba tí ó kádàrá kíjòkó yìí ó lè gẹ́gẹ́ bí èròǹgbà tí a fi dé ìjókòó náà àti tí a fi tètè rẹ̀ adúgbò fọlọ́wọ́n ọba. bákan náà tọrọ ìkí àtìgẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá anábùwà Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam atọrọ ìkẹ́ ọlọ́run àtìgẹ́ ọlọ́run fún àwọn ará ilé ọlọ́run bákan náà atọrọ ìkẹ́ àtìgẹ́ ọlọ́run fún gbogbo àwọn sàábì anábùwà Muhammad atọrọ òkè àtìgé ọlọ́run fún gbogbo àwọn àlè ọmọ ànádì lápapọ̀ abẹ́lẹ́wọn ọba àtàwọn àtàwọn aráalé wa àtàwọn àrọ́mọdọ́mọ wa kó kàwá kún àwọn ẹni ìkẹ́ni ìgẹ́nà kó sì má jẹ́ kí ó lópin lórí wa títí jọ́ ọ̀gbìndì alukiyama. àbí àsìkò ṣe wù kí ó rí àwọn tí ọlọ́run fi wọ́n ṣe sábàbí ìjókòó ní àyè yìí àwọn ọmọ ayá wa mùsùlùmí tí wọ́n gbé ètò wa àfikalẹ̀ láti pé kábàárà wa sọ̀rọ̀ ọlọ́run kábàárà wa sọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n ọba ìdúró déédéé àlékún iman àlékún istiqama bákan náà àti àlékún gbígbàdúrà àti gbogbo ohun tí ń jẹ́ kí ọlọ́run lápapọ̀ kọ́ lọ́nba fún wa. àdúgbò wa tí a ń bẹ ní lábàkàyè abẹ́lẹ́wọ̀n ọba ìfàyàbalẹ̀ àlùbáríkà ọlọ́run sí àdúgbò náà àti ọ̀dọ̀dọ̀ gbogbo àwọn tá à ń bẹ ń bẹ lápapọ̀ bákan náà àti ààyè tí kálukú ti wá abẹ́lẹ́wọ̀n ọba kọlọ̀njẹ́ kálukú láti bọ̀ tán tó bá nínú ayé ọlọ́lá à ń tí wọ́n ní ká fi bára wa ni tí wọ́n pè ní tarbiyatul islam أو التربية الإسلامية للأولاد a bá wù kí yá pé ń bẹ méjèèjì ní kí n kankan náà Islam ni àwọn Islam tó pèpè sí pé a fi tọ́ àwọn ọmọ tí a ń bí eléyìí nínú àwọn tí ó je ẹ̀kọ́ tó pàtàkì tó yẹ kí mùsùlùmí ó máa wá nípa ni. gbígbọ́ ẹkọ tí àbáka akónú tó jẹ́ ìlànà wa ká sì wá ọ̀nà àti gbọ́ àgbọ́yé bó ló ti yẹ ká tó àwọn ọmọ wa nìyí kó ṣeé ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà kéèyàn má rí ọmọ náà jèrè. àwọn ọmọ tá a sì ń bí èrè méjì èrè ayé èrè ọjọ́ gbẹ̀ndé alkiyama èyí tó wá kéré jù nínú èrè òun òun ayé èyí tó tóbi jù nínú èrè òun lè rí ọjọ́ àti kíní àti kejì èrè náà ní méjèèjì náà lè yàn máa bá bí ṣùgbọ́n pẹ̀lú wípé ọba tọ́lọ́run ọba ṣe fún wa lórí àwọn ìyẹn ló fà á tó fi já sí Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣe ìkìlọ̀ káṣí ṣú àwọn ará ilé wa náà kúrò níbẹ̀ olùwọ́ bá ṣàlàyé rẹ̀ o olùwọ́ bá ní wàkúùdù hannas ní tí wọ́n ń pè ní wàkúùdù onífúẹ́lì nta àti ntanára tí náà ti máa jò gèrègèrè náà ń pè ní wàkúùdù ọlọ́run ọba ní wàkúùdù hannasi wal hijaro ohun tí a ti kó iná náà tá a máa kíkó tó fi máa jò tó fi máa kẹ̀ èèyàn àtàwọn òkúta ni eléyìí ń tọ́ka sí wípé àwọn nǹkan tó yẹ ká mójútó tó yẹ ká mọ̀ ká fi káwọn ọmọ wa ẹ̀dá kò ẹja nígbìyànjú àti mọ́ torí pé àsìkò tá a fẹ́ lónú ìgbésí ayé wa ó ní òǹdíwọ̀n tá a bá sì ti lò ó tó bá ti pé ká gba iṣẹ́ ká gba ìṣirò lókù ọlọ́run ọba sì ti promise wa nínú alukur'an subhanahu wa ta'ala ọlọ́run ọba ní. ومن يعمل مثقال ذرة خيرا يرى gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ bó ti wù kó máa nìyí níṣẹ́ rere àwọn ọlọ́run ọbọ̀ fi lé e lọ́wọ́ níjọba ìdí alukóyàmà pé iṣẹ́ rere ní gbàǹkà rẹ̀. ومن يعمل مثقال ذرة شرا يرى bí yẹn bá sì ṣiṣẹ́ bó ti wù kó máa níṣẹ́ bú àwọn ọlọ́run ọbọ̀ kó nǹkan rẹ̀ lé e lọ́wọ́ á kó nǹkan rẹ̀ e lọ́wọ́ wala taziru waziratun wizra ukhra ọlọ́run ọba sì sọ fún wa wípé kò sẹ́nibọ́dì tí ó bẹ́ẹ̀ nìkan gbé ẹ̀ṣẹ̀ tiẹ̀ kò sẹ́nìkan tí ó bẹ́ẹ̀ nìkan gbé ẹrù tiẹ̀ ohun tó di ìwọ ni wàá rù ú níwájú ọlọ́run ìyẹn ló fà á tó fi já pé àníjẹ́ káwọn èèyàn máa tàn wá ní pé sóòrù ti gbé gbogbo ẹ̀ má wọ́ọ́rì tó bá ti ń bẹ lójú ọ̀nà tí òkè yìí tọ́lọ́mbọ́ bá síwájú sẹ́wù kú tọ́lọ́mbá bí ọ nípa aṣẹ rẹ níkọ́lọ́ ń jẹ́ kí sẹ́wù rẹ ó dé tí sẹ́wù rẹ bá dé kí ni wàá ṣẹlẹ̀ kò sí ní tó ṣẹlẹ̀ kọjá pé bí sẹ́wù rẹ ò bá tó bá yẹ kó ló bá fi ọ́ lẹ́mìí balẹ̀ wípé má wọ́ọ̀rì nígbà tó ti ń bẹ nínú mùrídì mi kò síyà fún ọ ọlọ́run ọba ní wala ya'man makrallahi illa alladhina khasiru anfusahum wa ahlihim yawm al-qiyamah àti gbé gbogbo ẹ̀ fún ẹni tó fi ọ́ lẹ́mi balẹ̀ lórí ìṣẹ́ lọ́hùn ọlọ́run ọba ní gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń tẹ̀mí balẹ̀ ìṣẹ́ lọ́hùn ọba àwọn èèyàn kan ò ní máa tẹ̀mí balẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ní illa alladhina khasiru anfusahum wa ahlihim yawm al-qiyamah àfi kó já sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ṣòfò ẹ̀ ní ara wọn àtàwọn ará ilé wọn jọ gbẹ̀ndé al ni al-Qur'an nìyẹn. sótórí ẹ̀ àwọn ọmọ wa tí a ń bí a ní láti mójútó wọn ká kọ́ wọn láwọn ẹ̀kọ́ eléyìí tó jẹ́ sábà dé ìmànà fún àwọn ọmọ tá à bí yìí. bákan náà anabuwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó ń bẹ nínú sahih bukhari sahih muslim òjíṣẹ́ ọlọ́run ọba ní ó ń ọ̀rọ̀ yìí kọ àwọn òbí tá à bí ma ká lè máa ṣe tá a gbà ká sì lè mà wípé ọlọ́run bí òbéèrè ló ń pa wọn lọ́wọ́ wa níjọ́ bí ndí alkiyama. ó ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi. ó ń ṣe ọlọ́run ní gbogbo yín dàrẹ́tọ̀ ní gbogbo yín lẹ́ni tẹ́ ń darí. wa kullukum mas'ulun an ra'iyatihi. gbogbo yín sì lọ́lúwọ́ béèrè àwọn nǹkan tí ń bẹ lábẹ́ yín tẹ́yìn náà ń pàṣẹ fún torípàlàṣẹ ni kó wá wa. wa àṣẹ iwájú ra wa lónìí báwọn èèyàn tí a ń pàṣẹ lé lórí bá ṣe pọ̀ tó lẹ́jọ́ èèyàn ó pọ̀ níwájú ọlọ́run tí o bá jẹ pẹ́sidẹ́ǹtì nísìnyí tó o jẹ́jú pẹ́sidẹ́ǹtì wọ àwọn ọmọ àtìyàwó rẹ lọ ọlọ́run ní bí ọ́ léèrè níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ju ọ̀rọ̀ ọmọ àtìyàwó rẹ lọ àṣẹ kí ló pa wọ́n. ẹni tó bá jẹ́ olórí gbogbo òlú ni ó ti bímọ tó pọ̀ àṣẹ tó bá pa àwọn aráàlú rẹ ọlọ́run bó béèrè ẹ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀ràn tán bá dá ń paṣẹ rẹ̀ ní ọlọ́run ọbọ̀ òbí rẹ̀ ní làdẹ́bí sọ fún wa wípé àwọn ipò àpọ́nlé ní ń bẹ táwọn èèyàn ó ọkùpá ẹ̀ tí wọ́n máa wà ń bẹ̀ láyé ṣùgbọ́n níjọ́ gbẹ̀ndé alikiyama àbámà ni ó padà jẹ́ pé bí mo máa má jẹ́ pírẹ́sidẹ́ǹtì kí n mo jẹ́ fún bí n bá mà ní kí n má jẹ́ gọ́fúnà tá ní ń jẹ́ bí n bá mà ní má jẹ́ ṣíàmánù tá ń pè mí sí díẹ̀ yóò padà máa wá kábàámà. torí pé gbogbo àwọn nǹkan ẹ̀ ó béèrè kullukum ra'in wa kullukum mas'ulun àǹrọ̀ ìyàtìhì kálukú wa aláṣẹ ni wa olùdarí ilé iṣẹ́ gbogbo ohun tí ń wa láwọn èèyàn tá ń pàṣẹ fún tá ń darí àṣekà apá àti di adarí wọn sí olùwọ́bó béèrè lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. kódà nábì tún yànnà náà náà ọba ẹni tó jẹ́ olórí ìlú ní ọba ní ẹni tó jẹ́ olùdarí lòun náà aláṣọ ni. bákan náà war-rajulu ra'in ala ahli baytihi èèyàn tó jẹ́ baálé ilé aláṣẹ lòun náà fún àwọn ará ilé rẹ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ anábì sọ bẹ́ẹ̀. anábì tí wọ́n ní wal mar'atu ra'iyatun ala bayti zawjiha wa waladihi ìyàwó ilé aláṣẹ lòun náà lórí ti ń bẹ nínú ilé ọkọ rẹ̀ àtàwọn ọmọ ọkọ anábì aláṣẹ lòun náà aláṣẹ inú ilé lòun náà òun ni vice president ọkọ ni president nínú ilé ìyàwó ni vice rẹ̀ tọkọ bá ti ń pàṣẹ pé vice ṣe báyìí àṣẹ tí vice náà bá pa nínú ilé òun òun náà rò jọ lórí ẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam olùsọ bẹ́ẹ̀ fún wa. torí ẹ̀ ń ṣe ọlọ́run wa tún parí ẹ̀ pẹ̀lú gbólóǹté bẹ̀rẹ̀ wípé fakullukum ra'in tó bá rí bẹ́ẹ̀ gbogbo yín ni aláṣẹ wàkúlẹ̀kùn mas'ulun ní ọ̀rọ̀ ìyá ti hì gbogbo yín sì ní olúwàdé béèrè àwọn tẹ̀ ń pàṣẹ fún irú àṣẹ ìwé lẹ́pa wọn. torí àwọn òbí tí ọlọ́run bá ní ká láwọn ọmọ ní táwa náà mọ̀ wípé ń tá a fi tọ́ wọn èyí ṣèlànà kan jẹ́ ní ọlọ́run tọ́lọ́run bá ní kí wọ́n wá yà sí di pàǹsìn lọ́hùn ẹjẹ́ adúpẹ́ fọlọ́hùn ti ẹjọ́ nínú ẹjọ́ tó yẹ káàrò lórí ọ̀nà tá a gbà gbégbèsè ayé wọn gbà tọ́lọ́run ọba wa tọ́ wọn sọ́nà fúnra rẹ̀ lọ́lọ́run ọba kánlẹ̀ fún wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí ò máa bínú tó máa bínú tó bá rọ́ máa rẹ Fatima ó rọ́ máa rẹ Khadija lónà bá ń lo hijab inú máa bí má bínú ọlọ́run ọba ṣàánú rẹ ni ẹ̀sìn yìí sì ní àánú ọlọ́run ọba ni ọlọ́run ọba sì sọ alukurani pé yàtọ̀ subi rahmatihi man yasha gbogbo èèyàn kan ẹlòmíì bọ́mọ tiẹ̀ ti gbà tínú ń bí ọ ní ti dáadáa yẹn níbi ẹ̀sìn ọlọ́run ẹlòmíì fẹ́ kọ́mọ tiẹ̀ dàbẹ́ inú ló máa bàjẹ́ pé kọ́mọ mi náà tiẹ̀ máa ṣe báyìí ọlọ́run ọba òsì ṣàánú tiẹ̀ lórí ọmọ ẹ̀dẹ́ torí ẹ̀ṣẹ̀ rí àwa tá a jóbi ní tọ́lọ̀ fún wa láwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé sin ọlọ́run tí wọ́n ń ṣẹ̀sìn ọlọ́run Amaka wa náà tó lè ríru èrè ká tó lè jèrè ẹ̀sìn lára àwọn ọmọ mi yóò já Turu náà kọ́ wọn lẹ́sìn torí ẹ̀ ló pé ẹ̀kọ́ ẹ̀sìn lára àwọn ọmọ tá à ń bí ó pàtàkì púpọ̀ òun sì làkọ́kọ́. Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká pé ọmọ tá à ń bí yìí ọ̀ṣọ́ àti ìkẹ́ ni wọ́n. ọmọ tá à ń ẹ̀ṣọ́ àti ìkẹ́lẹ́ ọlọ́run ọba tí wọ́n ṣe fún wa bákan náà wọ́n jẹ́ oríire. àwọn ọmọ yóò sì ní yé máa jẹ́ ìdùnnú àti ayọ̀ fáwọn òbí wọn lópin ìgbà tí àwọn òbí yìí tí wọ́n bá ti mójútó fi ọlọ́run lórí wọn. alikọ́ ọlọ́run ọba sọ ní Al-Qur'an wípé al-malu wal-banuna zinatul hayati ad-dunya. olùwọ́ba ní owó tẹ ẹ kójọ dúkìá tẹ ẹ kójọ àtàwọn ọmọ tẹ̀ ń dé ọ̀ṣọ́ ayé yín nìyẹn o ọ̀ṣọ́ ayé yín nìyẹn o ọlọ́run ọba ti kó lóǹkan parí àyà yẹn ọlọ́run wal baqiyatu salihat khayrun inda rabbika sawaban wa khayrun eh? amala amala. sọlọ́run ọba Allah subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan téèyàn máa ń dé bá lọ́rùn ó tún ní olórí jù yóò ń lọ láwọn ẹsẹ̀ rí tá bá ti síwájú ọlọ́run. sótórí ọlọ́run ọba jẹ́ àmọ̀ wípé àwọn ọmọ wa ọ̀ṣọ́ ayé wa ni wọ́n jẹ́ bákan náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yìí náà ló tún jẹ́ àmọ̀ wípé ọmọ máa ń jẹ́ fìtínà àti àdánwò fún bí bákan náà. ọlọ́run ọba sọ láàyè mí nínú al-Qur'an al ní wa'lamu annama amwalukum wa awladukum fitna wa anna indahu ajrun azim. olùwọ̀ ní ẹlọ́ mà wípé àwọn dúkìá yín tẹ̀ ń kó jọ ọlọ́kan òjọ̀ àti àwọn ọmọ ń gbé ẹ̀ ń kó fìtínà jọ ni o ẹ̀ ń kó àdáwò jọ ni ọmọ tẹ̀ ń dí ẹ̀ ń dí àdáwò jọ ni. sọmọ máa jẹ́ àdánwò ní yóò sì máa jẹ́ fìtínà kódà ó lè jẹ́ orí ibú fòbí. ṣùgbọ́n kò lè jẹ́bẹ̀ torí pé yóò ń kọ́ nípìnlẹ̀ ní in tí ó gbà dì bẹ́ẹ̀ ni wípé ńgbà tóbi bá bàtọ́ máa jẹ́ nígbà tó máa ń bẹ lábẹ́ pé ibi tí ẹ bá tọ́ mi sí òun náà ni mo ń lọ. torí pé kò sọ́mọ kan tá a bí tó wá yamugbó. ànábìíní kúlọ̀ màlúù sútúrọ̀ ni pé ká jẹ́ ni ọlọ́run. Ànábì wa ní illa anna abawahu yuhawidanihi aw yumajjisanihi aw yunasiranihi. Tẹ́ ẹ bá rọ ọmọ tó bá yàwọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó kó àrùn látara òbí tó giri pé wọn àmọ́ máa tọ́. Ọ̀pọ̀lọpọ̀ òbí sì ní títọ́ tayé agbájúmọ́ àti ìṣèlè lọ́pọ̀lọpọ̀ torí pé àka títọ́ tẹ̀sán

ẹ̀yin olùgbàgbọ́ inna min azwajikum wa awladikum aduwwan lakum fahzaruhum olùwọ́ bá ní dájúdájú ń bẹ nínú àwọn ọmọ tẹ̀ ń bí àtàwọn ọkọ àtaya tẹ̀ ń ní èyí tó já pé ọ̀tá ni ọ̀tá lẹ fẹ́ ọ̀tá lẹ bí. torí pé sultan ọ̀tá wa ní kò fẹ́ ká jèrè iwájú ọlọ́run ọba ó máa ń bẹ nínú ọmọ náà ń gbà míì tó já pé òbí lè jẹ́ ni ẹlẹ́sìn ó lè jẹ́ ni ọlọ́run látara ọmọ ni ó fi di kèfèrí a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló fà á tó fi já sọ́rọ̀ wọn bá ní fáhàdàrúhùn ẹ ṣọ́ra fún wọn o ẹ mọ bẹ́ẹ̀ sì bá wọn lò tí wọn ò fi ní jọ́ta fún yín ẹ mọ bẹ́ẹ̀ sì bá wọn ọmọ yín lò tí wọn fi ní jẹ́ fìtínà fún yín ẹ mọ bẹ́ẹ̀ sì bọ́kọ yín lò bẹ́ẹ̀ sì báyà yín lò bẹ́ẹ̀ sì ní jẹ́ ọ̀tá fúnra yín wa lò ká mọ bá jọ́ta. ìyẹn ló fà á tó fi já sọ́rọ̀ tó kẹ́hàpù anabi Khadir alayhi salatu wa salam nígbà tí òun àti anabi wa Musa alayhi salatu wa salam tí wọ́n ṣe ìrìn àjò eléyìí tó ń bẹ ní suratul káàsì tẹ́kọ̀ọ́lọ́pọ̀ ọmọ ni wọ́n ní anabi ọlọ́run ọba ló narí tiẹ̀ pé Khadir pa ọmọ kan láìṣẹ̀ láìrò anabi Musa sì takò pé aqtalta nafsan zakiyatan bighayri nafsin laqad ji'ta shay'an nukra èèyàn ò pààyàn ó sì mú ipá á aburú lélẹ́yìí tó ṣe yìí o ìwọ kọ́bíò aburú gbà ló ṣe ànábì Musa takò ó wọ́n sì ti lájú mẹ́sì ká tó bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní jọ nìpọ̀ wọ́n ti ní àbẹ̀wò wọ́n ní májẹ̀mú májẹ̀mú yẹn àwọn nǹkan tí kọ́dírù ṣe ara Musa ò gbé kò lè pé májẹ̀mú yẹn kò lè dúró tì í ni àwọn oníṣòwò ti máa ń sọ pé zàìrí ni zọ̀ìrí ni Musa mọ̀ bàtìní ni kọ́dúrú mà ìsọkúsọ ni. nǹkan nábì musa mà òfin ọlọ́run ọba tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí musa ni musa mà èyí tí kọ́dúrú náà mà òfin ọlọ́run tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí náà lónà mà. àwọn méjèèjì jọ mọ òfin ọlọ́run tọ́lọ̀ fi ránṣẹ́ sí wọn ni. so n tí ànábì tí ọ àsìkò ṣùgbọ́n ìpínlẹ̀ tí ń dẹ́ndẹ̀ ni pé ànábì ọlọ́run ọba wọn ò ní máa kọ̀kọ̀ kódà bí nǹkan bá ń ṣẹlẹ̀ lọ́gbẹ̀ẹ́ wọn wọn ò lè mọ̀ tí ìbáṣepọ̀ lọ́n bá dìídì fún wọn ní ìmọ̀ nípa rẹ̀. torí pé anábì Mùsá àti Khadiru ni wọ́n jọ dúró papọ̀ nígbà tí wáàyè ń sọ̀kalẹ̀ fún Khadiru kó ṣe báyìí anábì Mùsá sì mọ̀ pé Khadiru ń gba wáàyè lẹ́gbẹ̀ẹ́ òun wọ́n sì jọ wà pọ̀. tó túmọ̀ sí pé kò sí anábì ọlọ́run ọba kan tó dá agbára Áfíríkà mọ̀ nǹkan tó pamọ́ kan ká dáa mọ̀ àfi ń bá fẹ́ ṣípayá rẹ̀ fún un tó gbà tọ́lọ́run ọba ń rán wá tó ń ránṣẹ́ sí họ́dùrù láti ṣàwọn tó ṣe wọ́n jọ rìn pẹ̀lú ànábì Musa náà ní ṣùgbọ́n gbà tó padà parí ìrìn àjò họ́dùrù sọ fún Musa wípé wa ma fa'altuhu an amri gbogbo tí mo ṣe tó jọ lójú yẹn mi ò fúnra mi wá yìí ni bọ́lọ́run ọba ṣe ń ránṣẹ́ rẹ̀ sí mi ni mo ṣe ń ṣe ọkọ̀ ojú omi àwọn èèyàn tí wọ́n gbé wa lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ́wọ́ wa tí mo sálà ké sọ̀rọ̀ pé gbígbà téèyàn bá nǹkan ní nǹkan jẹ́ nìyẹn àwọn èèyàn gbé yín wọn gbowó wọ́n pọ́n yín lé pé ara àfa àríkìní kan wá pọ́n yín lé wá tó ba nǹkan wọn jẹ́. sóbì yẹn ṣe máa dúpẹ́ oore nìyẹn yorùbá ní sórí olókùn òbí dúpẹ́ òun lélẹ́yìí tó fẹ́ jọ yìí. ṣùgbọ́n kọ́dúró padà sọ fún un pé ọkọ̀ ojú omi yẹn ọba kan wà wájú tó já pé ó dúró sétí odò àtàwọn dòǹgárì rẹ̀. ọkọ̀ ojú omi tó bá ti wá kọjá tó bá rí kọ́kọ́ ojú omi yìí rẹwà yóò wá ní kó páàkì yóò wá gbẹ́sẹ̀ lé yóò sì tiẹ̀. ọgbẹ́ tọ́lọ́run ọba ọlọ́run wá ní kí n dọ́gbẹ́ tó léyìí ọgbẹ́ tó rí lára rẹ̀ ọkọ̀ yẹn wọ̀ ọ́ lójú but máàkì tó rí lára rẹ̀ lójú ogójú bẹ̀ sí eléyìí ó ti bàjẹ́ táyà rẹ̀ ò dáa mọ́ dáadáa táyà rẹ̀ ó ti lá ohun tó ń jẹ́ kó gbógun bẹ́ẹ̀ nù. so ànádi Khidir ó wá sọ gbogbo àwọn nǹkan ikú Musa nìyí so musa ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíni ó apologize torí pé anabi musa mọ̀ tó ń gba wáàyí so hikma tó ń bẹ ń bẹ yẹn nìyẹn kìí ṣe wípé musa máa zọ èrè kọ́dúró máa bá a tì níbi ìsọkúsọ tàwọn olùkọjá àlà nínú àwọn oníṣòfin so kìí ṣe bẹ́ẹ̀ ṣẹ̀rẹ́ ìsìláàmù náà ni ṣẹ̀ríà ọlọ́run làwọn méjèèjì ń tẹ̀lé ìpìlẹ̀ tí wọ́n ń ṣe so eléyìí jẹ́ ọ̀kan tí ń ta afẹ́lẹ́ ń di ìtọ́ kídúró àti musa yẹn akẹ́kọ̀ọ́ ká wípé ọmọ olùgbọ́ ọ̀tá fún yàn torí pé ọmọ tí Khidru pa ní nínú sùúrù àyẹn lọ́wọ́ ọba náà ti nàárẹ̀tì ìdí kò tó tóun fi ní kó pa ọlọ́wọ́ ọba ní ọmọ àyẹ àwọn òbí rẹ̀ ẹni rẹ̀ ni wọ́n tó ní kọ̀kọ̀sílẹ̀ àyìnrìnrìn kọ̀húnmá tòwòyánẹ́ wà kúfọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan bẹ̀rù ni pé ọmọ ọmọdé ni tó bá dàgbà lọ́wọ́ yóò sọ wọn di àwọn òbí yìí sì ni wọ́n ní ṣe dáadáa wájú ọlọ́run ọlọ́run ọba òfin kan kún kékeré pàdé ọlọ́run kíṣẹ́ wọn bàjẹ́ ọmọ tó lè jẹ́ sábàbí tíṣẹ́ ó ti bàjẹ́ mọ́ra lọ́wọ́ ọlọ́run gbà yóò lọ́wọ́ wọn ọlọ́run ọba wa fún wọn ní mi tolófà tó fi já pé n tó ń jẹ́ kádàrá níbàámu sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ò ṣe ibi tẹ́ni tọ́lọ́run ẹni inú rẹ̀ jó yóò dùn ún ẹni táburú kan bá ṣe yóò dùn ṣùgbọ́n sùúrù la fi máa ń bá a lò torí wípé lọ́dọ̀ ọlọ́run ọba ní ó ní hikma ó ní òye tó gbọ̀ngbọ́n débi wípé kọ́lọ̀ ń bá sípayá rẹ̀ fún wa ni kọ́lọ̀ ń tó ṣiṣọ́ ńlá ti máa bẹ̀rẹ̀ pé dàkú sí bẹ̀. eléyìí ká fi mọ̀ wípé àwọn ọmọ tá à ń bí ó lè máa bẹ́ẹ̀ nu wọn tó já sí pé àdánwò lòun ó bí ń gbà mí kọ́lọ̀ ń kó má jẹ́ àbí àdánwò ní ọmọ. ẹni àti tóbi àti agbára ọlọ́run ọba. a eléyìí jẹ́ ọ̀kan báwọn. bákan náà ṣe rí àwọn ọmọ wa tí a ń bí tá a bá fẹ́ tọ́ wọn tá a sì àwọn ọmọ yìí tọ́ tá a ọmọ yìí jẹ́ ní eré Allah subhanahu wa ta'ala a fún wa ní àwọn àtọ́ka kọ̀ọ̀kan àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan eléyìí tó lọ Islam tó yẹ kí tá à ń bí àwọn ọmọ ká máa gbẹ́sẹ̀ lé kọ́lọ̀ ń dákun kó dá àwọn ọmọ owó ya dáadáa. àkọ́kọ́ tí gbogbo ẹni tó bá fẹ́ tọ́ tó sì rọ́mọ tọ́ tọ́mu ò ní jẹ́ àdánwò fún níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní kúkúrú tó gbogbo àwọn ọmọ tá à ń bí wò pátá ara àwọn aṣẹ́ àṣesílẹ̀ wa ni táǹkò ní al ara iṣẹ́ àṣesílẹ̀ òun làwọn ọmọ wa jẹ́ táwa bá kú tán báwọn ọmọ òun bá ṣe rí yóò máa ní làpá nínú iṣẹ́ wa wájú ọlọ́run ìyẹn ló fà á tó já pé ọlọ́run ọba jẹ́ ká mà wípé inna nahnu nuhyi mawta wa naktubu ma qaddamu wa atharahum ọlọ́run ọba ní àwa là á gbé òkú dìde nígbà tá a bá pa wọ́n tán tá a bá wá gbé wọn dìde ní kò tán síbẹ̀ wa naktubu ma qaddamu wa atharahum gbogbo táwọn òkú ní tìṣíwájú ọlọ́run ọba pátápátá táwọn gẹ́gẹ́ ti ṣe síwájú ọlọ́run ó lákọọ́lẹ̀ fún wọn wájú ọlọ́run. bákan náà àsáàrù àwọn òkú ni ó ní àṣesílẹ̀ wọn tí ó padà máa lọ nígbà táwọn ò bá sí mọ́ ọlọ́run ọba ni a tún máa kọ́ fún wọn. ìyẹn ni ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé idha mata ibnu ádámù qata 'amaluhu illa min salah. ó ní gbogbo èèyàn tó bá ti kú gbogbo iṣẹ́ rẹ̀ tí ń fọwọ́ ara rẹ̀ ṣe ládàá rẹ̀ náà ti kú ó ti dópin àyàfi nǹkan mẹ́ta ni ò ní dópin kódà bẹ́ẹ̀ ni ìyẹn ò bá sí mọ́ ó ń ṣe ọlọ́run ọba kà nínú àwọn nǹkan mẹ́ta yẹn nìyí ó ní sàárà tó ṣe tó máa ń ṣe fáwọn èèyàn nígbà tó ń bẹ láyé tó wá kú tán tí sàárà yẹn sì ń kọ̀ǹtínú tí sì ń lọ bẹ́ẹ̀ ládàá yẹn wọ́n sì máa kọ́ sínú iṣẹ́ rí ẹ̀ torí kò ń ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ bóyá kànga kan ló gbẹ́ táwọn èèyàn ń pamí ń bẹ́ẹ̀ ó kú tán àwọn èèyàn sì tún kọ̀ǹtínú láti máa pami ìgbà tó ń bẹ láyé báwọn èèyàn ṣe ń pamí gbalada tó bá tó kú tán náà ló tún máa gbalada rẹ̀ bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn aṣọ olóore bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó já sí àti ṣe ká tó kú àmọ́ nǹkan yẹn kìí tí kú kìí expire lẹ́yìn ìgbà tá a kú gbogbo iye ọdún tí nǹkan yẹn bá lò lẹ́yìn wa ládàá yẹn máa wọnú àkáǹtì wa torí ẹ̀ka gbìyànjú ṣiṣẹ́ rí ó pàtàkì bákan náà òjíṣẹ́ ọlọ́run ọba ní ilmun yuntafa bihi Ịma téèyàn fi ilẹ̀ táwọn èèyàn ń jàǹfààní ńgbà téèyàn ò sí mọ́ yóò máa wọ́n máa kọ́ fúnkún lára aṣẹ́ àṣìṣílẹ̀ rẹ̀ ni. bákan náà ànábì ní ọmọ rí tí ń ṣàdúrà fóbi rẹ̀ wọ́n máa kọ àkọsílẹ̀ ẹ dáadáa tọ́mọ àwọn náà ń ṣe wọ́n máa kọ èyí tó jọ́pin tòbí rẹ̀ sínú fáìlì òdùn torí tí n bá tún ṣe dáadáa lẹ́yìn wa a sì tún máa gbà dáadáa. nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam àníkẹ́kọ̀ọ́ tí òtúrẹ́ àsìkò ó ń bẹ̀rù muslim imam ahmed. ó sọ ọlọ́run ọba ní ẹlòmíì níjọ́ ọgbẹ́ndé alikiyama ní tọ́ba mú wà lùjọ́nà tán yóò wá rí ipò tó ga. yóò máa bí ọlọ́run ọba pé àá annali ibo mo ti rí ipò yìí iṣẹ́ kí mo ṣe dé eléyìí eléyìí pọ̀ ọlọ́run ọba máa sọ fún pé àà kì í ṣiṣẹ́ tí wọ́n gẹ́gẹ́ ṣe lélẹ́yìí ṣùgbọ́n eléyìí òun ní òun ní bisikitari wàlàdíkà lak ọmọ rẹ ti ń tọrọ àforíjì fún ọ tó sì jẹ́ ọmọ tọ́lọ́hún ń gbàdúrà rẹ̀ tó ní ìsọ̀tà ọlọ́hún tó jẹ́ nire ọmọ yẹn àforíjì tí ọlọ́run bá ń ké yá mi bá ń ké bàbá mi bá ń foríjì wọ́n àdúrà rẹ̀ là ń gbà là ń gbé ọ̀gá nípò àdúrà rẹ̀ ló gbàdébi tó dé àdúrà ọmọ rẹ lórí rẹ pé kọ́lọ́hún foríjì ọ ló gbàdébi tó dé ní òkú àti ní pé Islam ìgbà náà wà ní ah, wọn ní a máa ń ṣàdúrà àbókù rárá ẹ má dojú ẹ̀sìn rú ẹ má dojú nǹkan nàbì sọrú. àdúrà ọmọ nínú gbogbo èèyàn tí máa bẹ lọ́hùn fòkù láyé pé ọlọ́run bá wa kẹ́ bá wa jẹ́ àdúrà ọmọ ló lágbára jù. gẹ́gẹ́ bó ti já sẹ́ńgà tí ọmọ àtòbí rẹ bá ń bẹ láyé àdúrà ẹni tó lágbára jù lórí ọmọ ní tòbí. àdúrà òbí wa ó lágbára lórí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣi nọ́mbà mú nínú ìgbésí ayé yìí dáadáa tó yẹ kẹ́lùmí oṣù sóbi rẹ̀ yóò wá lọ tura rẹ̀ bọ́ abẹ́ ṣéwù kan ṣéwù yẹn ni ó máa ra mọ́tò fún mọ́tò tí yóò rà fún yá àti bàbá rẹ̀ ṣéwù ni ó máa kọ́lé fún ilé tí ò kọ́ fún yá àti bàbá rẹ̀ ṣéwù yẹn ni ó máa gbóúnjẹ lọ fún lọ́sọ̀ọ̀sẹ̀ kò ní rántí àwọn òbí rẹ̀ kódà lẹ́ẹ̀kan lóṣù tó ní àwọn tí ń bẹ fún wa ṣáájú àwa ti ń gbà nìyẹn wàláyọ̀rọ̀ ni àdúrà ẹni tó lágbára jù lórí èèyàn gbà tí abájọ ń bẹ láyé àdúrà òbí ni àwọn òbí rẹ ní àáfà rẹ tí ó máa bẹlọ nǹkan rẹ mú wọn ní rẹ tí máa nǹkan wọn kódà ń bá kẹ́ ọ ni pé ah, bàbá mi mo fẹ́ lọ hajj lọ́dún mo fẹ́ kẹ́ fún mi ń bọ̀ o. lára ọ̀nà tí yẹn tún máa ń gbà pé àdúrà ìdọ̀ tún máa ń Mama mi àjọ lọ hajj ọdún yìí inú ìyá náà ti dùn àmọ́ ẹ dákun tó bá dídẹ̀ ẹ̀bẹ̀ lọ́n fún mi lọ́pọ̀lọpọ̀ owó ó ti géènì nìyẹn sórí tádùá yẹn bá gbà tán <laughs> kékeré lówó tó fi náà wọn lọ yẹn kékeré olówó tó fi náà wọn lọ. tó àwọn òbí wa ní àwọn àwọn lẹni tó já sí pé àdúrà wọn tímọ́tímọ́ ni lára wa jùlọ àwọn òbí wa làwọn ẹni tó já pé tá a bá ṣàgbèsí fún wọn tó bá ṣépè èpè wọn tìmọ̀tìmọ̀ ní lára wa. torí ẹ̀ ló fà á tó fi já pé àwọn òbí nìyí àyíkọwọ́ yọ̀bọ̀kẹ́ mú wọn. kódà bó bí ẹni ò bá bá ní ṣe ìsìláàmù gan kó jẹ́ kékeré gan ìsìláàmù ó dúró lọ́tọ̀ ṣóyé kékeré iṣẹ́ náà ó dúró lọ́tọ̀ ìjókòó sọmọ ṣe kí ni ó dúró lọ́tọ̀. bọ́lọ̀ngàn ọba àlekè ọlá ti gbé òfin rẹ̀ kalẹ̀ nínú ìsìláàmù nìyẹn. àmọ́ gbogbo òbí tí ó bá gbé èrè eléyìí náà mo mọ̀ pé ó dájú pé òbí yẹn náà gbọ́dọ̀ tọ́ ọmọ yẹn ní títọ́ eléyìí tí ó mọ ètò ọmọ tó ń bí. nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó láti rí àwọn ọmọ wa tọ́ dáadáa lára rẹ̀ òun náà ni ká àwa tá àwa tá ní àárín àwọn mùsùlùmí òun ká tún wá ṣẹ̀ṣà yìí tó bá tó lẹ́sìn jùlọ ká ṣẹ̀ṣà yìí tó bá tó kí ni tó bá ní ẹ̀sìn jùlọ ó pàtàkì lára tá a fi ṣe foundation ọmọ arúnú. torí pé ọlọ́run ọba sọ fún wa nú Al-Qur'an wípé ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ tó dáa tó jẹ́ ilẹ̀ gidi tó jẹ́lẹ̀ ọlọ́ràá ohun tí òun jáde náà ó ṣàǹfààní. ṣùgbọ́n ọlọ́run ọba ní ilẹ̀ tó ti di aṣálẹ̀ nìyí kò ní mú nǹkan gidi jáde àti nǹkan tó ti sá bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn òbí sọ máa rí. bẹ́ẹ̀ bá bọ́kọ bá lẹ́sìn tó bá tọ̀fẹ́ kú fẹ́ lóbìnrin nìyí kò ní dọ́gba torí pé ọ̀nà tẹ́gbà máa tọ́ wọn ò ní jọra wọn ìròyìn yóò ní papọ̀ lórí àtitọ́ máa yín ẹ sì dààmú làákàyọ̀ máa yín lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ tọ́lọ́mbá bá yín ṣàánú ẹ̀ yóò mú bí yóò mú lọ́hùn náà ni ọ̀ kó padà jámọ́ yìí tó já sí pé òun ò fi ẹ̀dá tó jámọ́ torí pé n tí ń rí gbèsè ayé tó bá kó ìyàwó ni ò bá dáa tí ò dúró dédé ni n tí ń rí gbèsè ayé máa ṣe dédé n tí ìyàwó ń bẹ lórí o. tó bá sì jẹ́ pé bàbá náà ni ò bá dáa n tí ó máa rí ńgbà tó bá bọ́ fúnka yóò máa ṣe dédé àìdá tí ń bẹ lára bàbá rẹ̀. tó bá sì ń ṣe kò sí bàbá tó sọ fún pé káì tí bàbá sọ pé káì bàbá bẹ́ẹ̀ ni tó bá já sí pé ọkọ náà ló bá dáa nìyí tó níbẹ̀rù ọlọ́run tó lẹ́sìn tíyàwó ò bá ní tíyàwó bá dákẹ́ lójú bàbá tí bàbá bá jáde tán yóò sọ pé gbogbo tí bàbá yẹn ń sọ yẹn rubbish nonsense yẹn o ìranu bàbá rẹ̀ ń sọ yẹn o tí o ń sọ yẹn sápò ara ẹni járe tó mọ̀ sọ fún mi lónìí. wọ́n gbọ́n tí bàbá rẹ̀ ń sọ o. ṣe aka akayọmọ yóò dààmú lófà tó jẹ́ pé ànábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó sọ fún wa wípé awa ta tá a bá fẹ́ fẹ́yàwó tá a bá bímọ tá a bá fẹ́ lọ́kọ̀ọ́ káwé ẹlẹ́sìn ó sì jẹ́ wíwá pé nǹkan mẹ́rin làwọn èèyàn máa ń torí ẹ̀ sẹ́yìn ẹni tó bá tó obìnrin ń gbà kò sí ń tẹ́ lè sọ fún tí ó rí kódà bẹ́ẹ̀ kó ló lè ani à ṣé di olè yẹn náà ló ti lówó à ẹ filẹ̀ ẹ má wọ́ọ̀rì. bẹ́ẹ̀ náà ni tóbìnrin míì bá ti pọ́kùnrin lówó lọ́wọ́ ní tẹ́ bá lọ pé à sílẹ̀ olùfẹ́fẹ́ yahoo ni à yahoo ẹ filẹ̀ jọmọ yahoo kémi sáà gbádùn kò sí ń tẹ́ lè kò ní nǹkan yìí mọ́ àwọn èèyàn máa torí ibi tóbìnrin ti jáde àbíbi tọkọ sì sí ilé ọlá ọmọ ọlá ni ọmọ oyè ni ọmọ ọba ni ọmọ ọpẹ ni àwọn èèyàn máa torí òṣèlú àwọn nìyí kódà bẹ́ẹ̀ ni pẹ́pẹ́pẹ́ ò bá dáa tẹ́ ẹ bá sọmọ pé ẹni yìí ò ṣe yàn gidi kì í sọmọlúwàbí kì í solùbẹ̀rù ọlọ́run àni ẹ̀fílẹ̀ ẹ̀ máa bá bá rẹ ni ẹ̀ máa wọ̀n ìyá rẹ ni ẹ̀ mọ́jú ni àníyàn mi ló máa fọ láti wọn náà nínú gbèrò ẹ bá túlẹ̀ bẹ́ẹ̀ kò ní gbà nǹkan kan mẹ́lẹ́nu yín kò ní rántí tọ́lọ̀ àwọn èèyàn máa wọ ẹwà fẹ́ gbogbo nǹkan yìí òṣìlá yìí fi ká wò tí ò bá ti ní kó bá wa ṣùgbọ́n yìí kí ànábì wa kò lẹ́lẹ̀ kẹrin ẹ̀sìn ni oṣù ọlọ́run wá ní àwọn èèyàn máa sọ obìnrin náà ti torí pé lẹ́sìn àmọ́ gẹ́gẹ́ bí olùtọ́ olùtọ́ ni sọ́nà àti olùkọ́ rere tá ànábì jẹ́ fún wa sallallahu alayhi wa sallam Ànábì ní fásitì bìbáàkì dìínì tọ́rọ̀bàtì yọ̀bàtì. ìmọ̀ràn tí mi wà fún wo gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn mi ni wípé obìnrin tó bá lẹ́sìn ni kí o fẹ́. tó bá ti káyọ̀ tó lẹ́sìn kò ní kábàámọ̀ lẹ́yìn wá ọ̀la. so pàtàkì láti rọmọ tọ́ náà ló fa táwọn náà fi advice àwa òbí tá lọ́mọ obìnrin náà. pé ìdá ìdá khotaba ilaykum man tardawna dinahu wa khulqahu fazawwijuhu ó ṣọ́rọ̀ ọba ní gbogbo ẹni tẹ́ ẹ bá rí i pé níwà dáadáa ó sì lẹ́sìn dáadáa tó bá wá bá yín pé ọ̀dàkùn ẹkún mi lọ́mọ yín wù mí kí n fẹ́ kí n fi ṣọ́ra ànábì ní ẹ̀kọ́ máa yín fún ẹ má wo pé kò lówó òkú nǹkan ẹ̀kọ́ máa yín fún ànábì ní kàzáàzì júùrù ẹ fún lọ́mọ ẹ lọ́mọ ẹ má wo ìpẹ́ ah, ibo ló ń gbé yàrá kan náà mo gbá àwọn olùkọ́ qualify láti tó lè yí kí ló dé ìgbélé yín náà ń gbé rúmà ń palọ̀ làwọn ń gbé ìwọ náà bí ẹgbìyànjú rúmà ń palọ̀ bí ẹ má jẹ́ àṣẹ torí wípé tá a bá ti mọ̀ pé ọmọlúwàbí ni ẹlẹ́sìn ni kódà òbí mi ń sọ pé ah, a sì wá mọ̀ ọlọ́mọlúwàbí kódà àmọ́ dáadáa ọmọlúwàbí ni ọ̀ a sì mọ̀ pé lẹ́sìn kódà ìlú wákàtí márùn rẹ kì í dá kódà kì í tún dá ní jàmá gbogbo ìgbà ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan tó gbé ní àjà òjẹ́ náà ni pé lọ́wọ́ lọ́wọ́ tí gun mọ́tò orílẹ̀ èdè ní sọfọ́kọ ni yóò sọ fọ́mọ rẹ̀ pé ṣé yìí ló fẹ́fẹ́ ṣé ti ní mọ́tò ni ṣé ti ra ni ń wa ni. torí ẹ̀ anágòmí tẹ̀ bá ti máa ṣe bẹ́ẹ̀ tẹ̀ bá ti máa rò fún yẹn lẹ́sìn oṣù lọ́mọlúwàbí torí ẹ̀ fún lọ́mọ oní tí ó padà ṣẹlẹ̀ ni pé tọkùn fitna wọ́n kọ́ sọ́ọ́dún náà rí ìdù ní tí ó padà máa ṣẹlẹ̀ náà ni pé fìtínà náà ni ó padà máa ṣẹlẹ̀ fìtínà náà ni ó padà máa ṣẹlẹ̀ ìbàjẹ́ sì máa gbalẹ̀ lórí ilẹ̀ náà ni torí ẹ̀ à á ṣe sa ẹ̀sìn pàtàkì jùlọ ẹ̀sìn yẹn ni ó lérò fọmọ tá a fẹ́ gbé wa wàláhì onírè fọmọ tá a kó bí. ẹni wọ́n ìbalẹ̀ tí ọmọ àwọn kọ́ nǹkan gidi lábẹ́ òde rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n déèyàn ńlá nínú àwọn nínú àwọn àfẹ́ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn nìyí wọ́n jèrè látara òbí rẹ̀ fún wọn nìyí. láwọn ìmáàmù ìmáàmù ìmáàmù ìmáàmù Malik la fẹ́ sọ ni ìmáàmù Ṣáfi'í la fẹ́ sọ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àfẹ́ẹ̀sìn tó já sí wípé èrè tí wọ́n jẹ́ láti jẹ́ ní ọlọ́run látara àwọn àyà dáadáa ni. torí ẹ̀ ìwádìí pàtàkì nígbà tá a bá tó rí ọmọ tó kásọ obìnrin tó dáa lọ́sìn tó sì jọmọ lóàbí eléyìí nínú ìgbésẹ̀ ni. bákan náà nínú ìgbésẹ̀ náà ni pé òbí ó gbọ́dọ̀ ní ìkàkùn fún ìmọ̀ ṣàdúrà fọmọ tí ń bí àbí ọmọ tí ó bí dáadáa. ìmọ̀ ṣàdúrà fáwọn ọmọ wa nínú ìlànà táwọn ànábì ọlọ́run ọba fi bímọ rẹ ni tọ́lọ́run ọba sì gbà á lórí àwọn ànábì ọlọ́run ọba tó gbà á lórí àwọn ọmọ tí wọ́n bí torí ẹ̀ gbogbo ìgbà láàmú abẹ́lọ́run fáwọn ọmọ wa lójú wọn ni àtìlẹ́yìn wọn nígbà tó ti dáyé ni àti nígbà tí wọn ò sì dáyé àmọ́ abẹ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala káwọ ànábì wa Ibrahim alayhi salatu wa salam nígbà tí ó ìró olúwa mi ọmọ tó bá fún mi bá ń ṣe lọ́mọ rí ọmọ rí nínú àwọn tó jọmọ rí lórí ilẹ̀ ni mo fẹ́ kó wà kòtí ìdímọ̀ ńgbà tí ń bẹ ọlọ́run ọba pé òun fẹ́ bí máa rí ọlọ́run ọba sì fún ànábìbà ìmọ̀ lọ́mọ rí wàláhì. ọlọ́run ọba sọ nípa àwọn ọmọ méjì tó jọmọ ànábìbà Ibrahim ìpẹ́ ní ànábì ìbẹ́ẹ́ máa bí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìta rẹ̀ wò fún alukur'an ni pé ọlọ́run ọba dárúkọ Ismail ó sì dárúkọ Ishaq. gbogbo wa nínú ta bá ní Ismail ta ní jẹ́ Ismail ala ànábì ọlọ́run bá tó ta ní jẹ́ Ishaq kíra pò náà ànábì ọlọ́run àdúrà ànábì wa Ibrahim ló gbà lórí wọn. torí pé kó tó bímọ kò tí ì bímọ rárá tètè ń bọ̀lọ́ pé Rabbi habli mina salihin ọmọ rẹ kò fún mi ọmọ tó bá fún mi jẹ́ jẹ́ mi ọlọ́run ọba sì fún ismailu obìnrin ó fún ní ishaq obìnrin. ishaq ní ìgbà tọ́lọ́run tó gbàdúrà bàbá rẹ̀ tí í ṣe ibrahim ọlọ́run tó fún ànábìwọ̀ ishaq ní yakub tábàbí wọ́n ń sọ pé yakub irú èèyàn wo ní ń ṣe gbogbo àrùn lára pa ànábì ọlọ́run ní yakub bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ànábì ọlọ́run tó jẹ́ yakub yìí ìgbà tó ń lọ́ọ̀tún wá bínú àwọn ọmọ rẹ̀ ó tó bí yusuf tọ́lá tó yọ pé ta ni Yusufu kí la mọ̀ sí ànábì ọlọ́run ẹ̀yọ́ dá ànábì ọlọ́run ti dìran látara àdúrà ànábì wa Ibrahim gbogbo ara láti mọ ìpínlẹ̀ ànábì wa Ibrahim pé ẹlẹ́bọ ló bí olórí ẹlẹ́bọ ni bàbá ànábì wa Ibrahim olórí ẹlẹ́bọ ẹ wá wo ọmọ tọ́lọ̀ wọn bá ní kó tara rẹ̀ jáde nìyí tọ́lọ̀ wọn bá ṣe kẹ́ pẹ̀lú àwọn ànábì ọlọ́run sígbà sọ́lá ń gbé tí ó tún mú yàn jáde tí ó máa nẹ́bì jáde látara Ismail náà ọlọ́run wa mú ànábì Muhammad jáde látara ipasẹ̀ ànábì wa Ismail. nílẹ̀ ànábì fún wọn sọ pé bàbá bàbá mi ni Ibrahim ànábì amani ana da'watu jaddi Ibrahim pé èmi tá ń wò yìí èmi Muhammad tá ń wò yìí náà lára gbígbàdúrà bàbá bàbá mi Ibrahim lèmi torí pé lára àdúrà tí ànábì Ibrahim tọrọ náà ni pé rọ́bì habli nínú sọ̀rọ̀hìn àwọn ọmọ tó bá fún mi nínú àwọn ọmọ rẹ mo fẹ́ máa jẹ́ ẹ wá Ibrahim yóò bá ní ọmọ kan tó tó bí ẹgbẹ̀rún kódà wa ó kọjá ní ẹgbẹ̀rún gan bó ṣe wá Ismail gbogbo àwọn ọlọ́run tọ́lọ́run ti tó jẹ́ tàwọn tó bá wọn yìí tó wá láti inú bàbá bàbá rẹ̀ ni àtàwọn tó wá tí ò tiẹ̀ tán bàbá bàbá rẹ̀ tó fi dórí ànábì wa Adam tó yá pé gbogbo wa pátá ń gbá rọmọdọ́mọ fún ni ọlọ́run wá fún ànábì wa Muhammad ṣe ọ̀gá gbogbo wọn. àwọn fi ṣe akhirul anbiya wa sayyidul anbiya òun lò pin àwọn ànábì bákan náà òun lò gá àwọn ànábì. ẹ̀rù gbàdúrà tọ́lọ̀ ń ṣe fún ànábì wa Ibrahim. ìyẹn ló kàn ń tí àwọn sàádé tí wọ́n lọ tọrọ tí wọ́n lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé ọlọ́run ọba ní ká máa ṣàṣàlátò fún ọ kí ni ká máa wí. àwọn náà máa kán rọ sọ̀látò tó ń jiná kán rọ sábìkì kán rọ nàárí àwọn àlọ́rọ́ o torí lárúbáwá ni wọ́n. wọ́n lọ bí ànábì ní kó kí ni ká máa wí. ànábì ní kúlù ọmọ sọ wípé allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa alaali ibrahim innaka hamidun majid ó kà á lọ bẹ́ẹ̀ fún wọn. kí ẹ máa sọ ọba báwa sùkẹ́ àti fún muhammad àti àwọn aráalé muhammad gẹ́gẹ́ bó ṣe fún ibrahim àti àwọn aráalé ibrahim. so irú ohun tí ọlọ́run ọba ṣe fún anabiwa ibrahim gángan náà lànàbiwa muhammad náà wá tọrọ lọ́dọ̀ fún gẹ́lẹ́ yìí nínú ọba ká máa ọba fún lára ẹ̀kọ́ tá a tó rí kọ́ lára ànábìwá Ibrahim òun náà ni pé nínú àdúrà rẹ̀ tí máa ń ṣe tó sì kó àwọn ọmọ rẹ̀ sínú. àwọn abẹ́lẹ́ ọba tẹ́rọ bíjọ alhaza balada aminan wàjúmọ́dúnni wàbàníyà àná àbúdà afnan. ànábìwá Ibrahim máa ń bẹ lọ́hùn torí pé ara ẹlẹ́bọ ló ti jáde ó sì máa burú tí ń bẹ ń bí ẹbọ. tó máa bẹ lọ́hùn ọba pé ìlú yìí tí mo tẹ̀dó yìí ìlú Mẹ́kà yìí bá ń ṣe nílé kọ̀ọ̀kan balẹ̀. wàjúlóbùnì wàbàníyà àná àbúdọ̀lá aslam kó o sì gbé èmi àti gbogbo àwọn ọmọ tó gbà wọn ọmọ mi pátá ló wà jìnnà sí ká máa sòṣà ọmọ olóòṣà ni anabiwa Ibrahim ṣùgbọ́n máa burú tí ń bọ́ ń bẹ̀ ìwọ̀n ń bẹ̀ lọ́n fún àwọn ọmọ tí òkú dákun má jẹ́ kí kí náà ti ń pè oore ilé wa má jẹ́ òun àwọn. tí a pé oore ilé lọ́pọ̀lọpọ̀ wa là fi ń pa àmọ́ abẹ́lò bí mùsùlùmí bá bímọ wọn e síbi ibẹ̀ ni ó wà fújọ́ méje àní àní ẹlọ́sọ́ ọlọ́sùn làwọn ẹlọ́sọ́ sódò ibẹ̀ ni ó wà níjọ́ méje àní àní mẹ́jata mẹ́jọ tó kílódé. àìtọ́mọ mùsùlùmí báyẹn tó kó tá a bá tọ́ báyẹn nìyí àti ń ba ìgbésí ayé ọmọ yẹn gbé díò díò láti kókó. torí ẹ̀ ó pàtàkì a máa ń bẹ lọ́wọ́ ọba ń tá a bá fẹ́ ọmọ ó jẹ́ àti dáàbòbò tá a la máa bẹ̀ lórí àwọn wa. tó wá pọ̀ bẹ́ẹ̀ nínú eléyìí tí ń jẹ́ ká mọ pàtàkì ṣíṣe àdúrà fún àwọn ọmọ tí a bá ń bí. tá a bá ti ń tọrọ ọmọ ká máa béèrè lọ́dọ̀ ọlọ́run pé ọmọ tí ó jẹ́ tuntun ojú là ń tọ́ a sì gbọ́ ọlọ́run gbogbo ọmọ wa ọlọ́run ọbẹ̀ bá ní sùn ọlọ́run àdùnnú yóò sùn wọ́n lẹ́ni ọlọ́run. so àwọn ọmọ táì tí ì bí a máa ṣàdúrà fún ká jẹ ọmọ rẹ ní ká bí. àwọn èyí tá a ti bí ńgbà tó bá ń dàgbà á máa dọ́ ọlọ́run ọba pé kọ́lọ́ nígbà tán bá dàgbà tán bá tún wá ń ṣẹ̀sìn láti máa bọ́ lọ́run pé kí ọlọ́run ọbẹ̀ mú wọn dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run àní fi wọ́n lè lọ́rùn nígbà kankan nígbà tá a bá ìṣe òkú kódà kọ́ ọmọ wa ti dà àfa ńlá á tún máa bẹ lọ́run pé ọlọ́run dákun mọ́jọ máa ní ó ta sí àgẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà rẹ̀ kó ti dà àfa ńlá kò ní ká mọ́ bọ́ lọ́run fún un pé pé ẹni tí ò tí ì kú àti ilé ìtẹ̀mí balẹ̀ bá padà sí ibú òní ò bá kọ́ lọ́ mọ́jọ padà sí ibú bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan. torí a máa bẹ̀ fáwọn ọmọ wa ká tó bí wọn nígbà tá a bí wọn tán kéré àtìgbà tá a bí wọn tán tán dàgbà àtìgbà táwọn náà ti ń jẹ́ nǹkan lórí ilẹ̀ a máa pé ká má gbógun tẹ̀ tí ó takòtò ọlọ́run ọba gbogbo àwọn eléyìí tá a bá dún ní máa lára ti sọ yìí ẹlòmíì tó ti sọ fọ́mọ rẹ̀ lónìí kò ló ẹlòmíì ti sọ àdúrà pé ọlọ́run rẹ̀ bóyá ní òní ti tọ́dún kan tẹ́lẹ̀ mi ò ti sọ fún ọmọ ẹ̀gbẹ̀yìn tó bá ti jí ojú ọ̀fẹ́ ni àwọn tó mọ̀ máa gbọ́ tí ilé ti sún tó mọ̀tò gbèsò nu orí ọyí ni ò ń ṣí oore ní gbogbo ohun tí ó nù tó bá tún jíjọ́ kejì ní tó tún bẹ̀rẹ̀ náà nù bó tún jíjọ́ kẹta ní tó tún bẹ̀rẹ̀ náà nù bó jíjọ́ kẹrin ìjọ òru tó wá fẹ́ ṣàdúrà fọ́mọ torí a máa ń yí ahọ́n padà ni òbí ire máa ń yí ahọ́n padà lórí ọmọ ni tó bá fẹ́ sọ pé ojú ẹ kọ́ ni a ah, ojú ẹ là ni o pé orí ni orí ẹ pé ni máa kọ́ra rẹ lẹ́kọ̀ọ́ wọn náà máa mọ máa kọ́ra ẹ lẹ́kọ̀ọ́ bá a ti máa sọ dáadáa tá a ba máa lò ó pàtàkì ó torí pé bá dùn àdáadáa tó máa ń mọ ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ wa. ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ṣe yàyàkuyà sí gbòòrò nísìnyí èpè àwọn òbí náà pọ̀ bọ́mọ mi náà bá ronú nǹkan sọ yìí náà tí padà máa rántí pé màmá àwọn àbí bàbá àwọn máa ń gbé sókè ní gbogbo ìgbà ni. tóbi à ń tó bá àwọn débi tó ń dín náà nìyí. àwọn oníwà tí ń jọ kan ń bẹ òun là ń ṣe wá sí bí àwọn míì tó bá ń dẹ́ńdẹ́ lè rántí ni ọmọkùnrin kan kọjá eléyìí ó wá ń kọjá lónìí ẹ̀bá abẹ́lẹ́ nǹkan lọ́njà náà dá o àwọn kan wá rẹ́rìn múlẹ́ má rẹ́rìn tó fẹ́ ló tọrọ ọlọ́run sì jẹ́ kó dá alágbára ọlọ́run ẹ ẹ̀ níbi kẹ́ ẹ wá sọ pé ọlọ́run jẹ́ ń búrú eléyìí ẹ ẹ̀ níbi kẹ́ ẹ tọrọ rú ẹ̀ ṣùgbọ́n ẹ wo ohun tó jáde lẹ́nu ẹ̀ ó rí yín tẹ jókòó ìjókòó yín wù ú ó lè bá àwọn náà gbẹ́lọ́ nǹkan lọ́njà wa náà dá àgbẹ̀lọ́ nǹkan lọ́njà ó dá tí ò báyìí ì àti gbogbo àwọn tí wọ́n dàbí tiẹ̀ náà kọ́lọ̀ǹdẹ̀ wò dáa. pípẹ́ àlùkọ́nà ọlọ́run ọba fẹ́ ó gbòòrò kọ́lọ̀ǹdà kòkó ṣàánú wa ẹ̀yin òbí ẹ fàdúrà báwọn ọmọ yín lò ó pàtàkì gan. ẹ fàdúrà kọ́ra ẹ̀yin tẹ́ ẹ ti bí ẹ máa ní lẹ́mìí pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń bí àdúrà lẹ́nu àti báwọn ọmọ yín lò ó pàtàkì. bákan náà ká tún mọ́ wá nínú àwọn ìlànà tí ọlọ́run bá ní kí àsìkò tó gbà ọkọ̀ nínú àwọn ìlànà tí ó pàtàkì tó yẹ ká tó fi bá àwọn ọmọ wa lò òun náà ni ká máa tọ́ àwọn ọmọ wa sọ́nà pẹ̀lú nàṣíhà pẹ̀lú kìlọ̀ ìtọ́sọ́nà gbogbo ìgbà ká má fọmọ lọ́rùn lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọn ní ti ṣe nǹkan kan lórí ọmọ àti sún wọn. wọ́n ní kankan mo bí wá ṣe wo sọ́ra rẹ̀ tó bá di tí ò dáa tán tó bá ya wèrè wọ́n fò wọn náà ní ya wèrè kódà wọ́n fò wọ́n ní ah, ọmọ tó yá wèrè yẹn bàbá rẹ̀ nìyẹn ọmọ tó sá lórí yẹn ìyá rẹ̀ nìyẹn ìwọ náà jẹ́ ìyá wèrè wá sì jẹ́ bàbá wèrè tó bá yà á tó bá sì dá ìwọ náà jẹ́ ìyá lágbájá ó sì ọ níyà àfà ó sì ọ níyà eh, dókítọ̀ ó sì ọ níyà ẹnjìníà torí ẹ̀ ló fà á tó fi já pé a máa ń du pé kọ́ mo dáa àwa ní jẹ́ kí ọ̀rọ̀ ọmọ ó sú wa àwọn òbí tán bá dé biire ọ̀rọ̀ ọmọ kì í sú wọn àti tí wọn bá sí lórí rẹ̀ mọ́ wọ́n sọ̀rọ̀ ọmọ títí tí wọ́n ìpàdé ọlọ́run ọba ni wọ́n sọ̀rọ̀ ọmọ títí tí wọ́n ìpàdé ọlọ́run ọba ni mélòó òbí ní ń sọ́mọ rẹ̀ níbi tí ń jẹ sí ẹ̀rọ àwọn ọmọ mi ní tí wọ́n bá ti ń pè kíní kan ní títì báyìí ẹ bá wọn ọmọ kéékèèké ń bẹ́ bí bá ọmọ mi bẹ́ẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ lọ́n kí mọ́ gídì ẹ bá bẹ́ẹ̀ tó ń dé láti ìṣá kí gbogbo àwọn eléyìí lára àwọn nǹkan burúkú ni àwọn òbí ẹjẹ́ a máa ṣe ìtọ́sọ́nà ìkìlọ̀ fáwọn ọmọ wa nínú àwọn ìtọ́sọ́nà tó dáa tá a fi bá àwọn ọmọ wa lò tó sì ṣàǹfààní ìgbà tá a bá tẹ̀lé lára ẹ̀ ní kájẹ́ káwọn ọmọ wa ó mà nípa Islam kájẹ́ káwọn ọmọ wa ó mà nípa àwọn orígun tó gbé Islam wa dúró ká sì mà nípa ọlá tí ń bẹ fún Islam bákan náà ká mà nípa ipò Islam láàrin gbogbo àwọn ẹ̀sìn tó kù tó kù sí rẹ̀ òbí ní òṣìṣẹ́ yẹn má dáadáa sí àìdí wọn lọ lókè òwò àmà arkanul islam sílẹ̀ tí wò bí náà má kẹ́ máa fi kọrin lókè yín kẹ́ máa fi kọrin lóyún jàre ọmọ rẹ tó gbé dání ìkókó rẹ nìyí. wọn ló fọ́ọ̀mù arkanul islam yẹn wàá fọ́ọ̀mù ẹ̀ wàá sọ dorin wàá máa wá kọ́ sétí ẹ̀ so kò ní sì máa ń lè kéwú wọn ò ní sì kọ́ lè kéwú tó lóòtú arkanul islam. àríkánú ìmánì yẹn wàá fọ́ọ̀mù ẹ̀ wàá sọ dórí wàá máa kọ́ sí létí wàá máa fi bá a ṣeré wàá máa fi gbójú wàá máa fi rẹ́ni pẹ̀lú ẹ̀ gbogbo àwọn ìwà tó dáa nìyẹn sọjá àwọn owó pàtàkì Islam sọ́dọ̀ ọmọ tó bá máa pàtàkì Islam náà ni ó máa pàtàkì àti ọlọ́run ọba ọba ọmọ tá a jèrè ní pẹ̀lú ògùn ọlọ́run bákan náà kájọ́ káwọn ọmọ owó nímọ̀ nípa ti ń jẹ́ gbàgbọ́ àtàwọn tó tọmọ wa bá gbé ọ̀rọ̀ gbàgbọ́ yé téèyàn kan bá ta téèyàn kan bá fẹ́ mú kọlù gbàgbọ́ kò ní gbà o bí àfáà kan olódò ni mo gbọ́ kínní gbọ́ báyìí ni ó ní ó ní jìbìrì ló gbọ́ fúnra mi ní ẹnìkan ló sọ ń àwọn ẹnìyẹn wá sọ ohun tó ṣe mo wá lọ wá kínní yẹn mo fi ó ní ń sọ̀rọ̀ Isra wal Miraj ó nígbà tá ànábì ṣe Isra Miraj ó wá pàdé ádámà jìbìlì wá ní à ó kí ẹni tó jókòó òun ni ànábì wá ní bóun ti ọjẹ́ ọ̀nà ádámà nù ànábì ní jìbìlì ọgọ̀ èmi ni kéèyàn ó lọ kí súnmọ́ pé ńgọ́ lẹ́yìn èmi ni ádámà ìwọ ni ádámà èyí tó yẹ kó gbọ́ngbà wàláì mo fi ti gbọ́ báyìí ni àfọ́ olódò ìlú Ìbàdàn ni wọ́n ń pè sóhun olódò ni wọn máa ń pè ti kú ìsìn ó kú náà kò tí so pẹ́ ti báyìí. ṣé nígbà tí mo ni a tún wá ní à ó bí sọ pé jìbìrì ìlú ọlọ́run ẹni ọmọ <laughs> ó ní ẹ̀yẹ èèyàn sọ pé jìbìrì ìlú àwọn sọ àwọn kan dákẹ́ sí ní à náà máa ẹ ọrọ ọ̀rọ̀ orí ibú lẹ́nu àwọn àfa. ìkànnì àwọn àfa ńlẹ̀ yóò báyìí tó dáko odidi ìlú kan ní Kwara na kìíní kan náà máa ń tó ti jòkó jọ báyìí. kódà ẹ̀ níbi pé tí olódò ń sọ la báyìí mọ́jọ́ tó bá rẹ̀ nìkan tó bá sọ̀rọ̀ sí wọn ẹ̀ ń bú kan ẹ̀ ti ń nìyí tó wá gbọ́ wá sí títí wá yẹ ẹni yẹn tí ò sí nǹkan kan tó lè sọ báwọn yẹn fi á ah, ìsọkúsọ làbá yìí sọ àmújẹ́rí àfàsúnà wàlẹ́ àmújẹ́rí àfàsúnà tó bá mọ̀ pé ibi tóun ò ti ní rọ̀rọ̀ sọ tóun fi fèsì táwọn fún ni tó sì jẹ́ káwọn èèyàn mọ̀ pé àánú ah, ló gbé wọlé yóò dìde kó mẹ́rin máa lọ ni lẹ́ni tí wọn máa bàjẹ́ àmọ́ kó wáá jókòó ń bẹ̀ kó tún wáá gbé máìkì pé àwọn àfáwọn ẹni ọlọ́run ẹni tọ́lá ẹ̀ fẹ́ mọ̀ pé ẹni ọlọ́run ni tọ́lọ̀ wọn ránṣẹ́ sí gbogbo àmọ̀lẹ́kà tọ́lọ̀ ń sìtọ̀ níbalẹ̀ pé kò ní jíjẹ kò ní kò gọ̀ débi kó ṣiṣẹ́ jẹ́ ẹnìkan á ló gọ̀. sọ̀nà wípé táwọn ọmọ wa ò bá mọ̀ nípa ìgbàgbọ́ àwọn ọmọ wa náà kò sí ọwọ́ orú àwọn èèyàn tó yàn dẹ́ tọ́mọ wa ò bá mọ̀ nípa ìsìláàmù àti pàtàkì rẹ̀ tẹ́nìkan bá sọ fún wípé ìsìláàmù ìrún tó ń sọ yẹn ìrún àwọn àwọn àwọn ẹni ọlọ́run yàtọ̀ sí yìí òun wọ́n kú onírúgà yóò sì tẹ̀lé wọn lọ torí pé kò gbàgbọ́ ní Islam nítorí ẹ̀ ẹ̀jẹ̀ àwọn ọmọ gbàgbọ́ ní Islam. ṣé fúdi olówó insha Allah ta'ala nítorí àsìkò àti ìjòkó tó ti forí gbára wọn díẹ̀ so àádùn ń bè ìwọ̀nba yìí tá a sọ yìí náà àbẹ̀lẹ̀ wọn bá kọ́ lọ́wọ́ ó lòún sábàbí dáadáa fún wa gbogbo àwọn ọmọ tá a dé kọlọ̀ sùn wọn lọ́mọ ọlọ́run kò sùn wọn lọ́mọ àlùbáríkà kò sùn wọn lólórí rẹ̀ àwọn tá a sì sọ níbi tí wọ́n jẹ́ tuntun fáwọn tí ìmọ̀ ti ń bẹnu ayé tá wá àtàwọn táwọn náà ti lajú sí abẹ́ ọlọ́run ọba ìtọ́sọ́nà ọlọ́run ọba kọlọ̀mbá ni ṣe fún gbogbo wa ọlọ́lá ilaha illallah wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi.